وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ترى فتح المجيد شر كتاب التوحيد تي عمك قال له níbi báàbù tí a wà ọ̀rọ̀ nípa àtàbárò من تبرك بشجرة أو حجر ونحوهما ìmọ̀ ló lè wá àlùbáríkà níbi igi àbí níbi òkúta kan àbí àwọn kan tó jọ bẹ́ẹ̀ ní oríṣiríṣi táwọn yẹn máa ń sọ pé àwọn máa ń lọ lè wá àlùbáríkà níbẹ̀ ṣé kí ni ara ẹ̀ pọ̀ náà ni ìmọ̀ ń wà níbi tí a wá dé ní ìjọ ìjọ òun náà ni síwájú ká tó máa bá kíkà lọ gba wá sí amútúrà lọ tó fẹ́ ṣe àtúnṣe àṣeká tí mo ṣe òun ní ìlànà ìtòun ìlànà ìtòun ni mò ń pè nínú àdéhùn yẹn. يموتون بس اللي هو لوحدته قال ايه يموتون يموتون مش نبي النبي قتلي إن خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين ونحن ولاذاء أهل الكفر وللمشركين سدرة يعكفون عندها ويموتون بها ينوتون èmi ń pè ọ̀tẹ̀ òtún nìkan ló wà nínú lọ́kùnrin ẹ̀dẹ́ ọgbà ọ̀wọ̀ àìlẹ́. náà ibi tí a ti bẹ̀rẹ̀ lónìí òun náà ni wàkúlnà ya Rasulullah ij'al lana dhata anwatin qala Abu Sa'adat. نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى فقلنا يا رسول الله اجعل لنا ذات أنوار قال أبو قالوا أن يجعل لهم مثلها فنهاهم عن ذلك وأنوار دم الموت وهو مصدر سمي بها الموت ظنوا أن هذا أمر محبوب عند الله وحصلوا التقرب به وإلا فهم أجل قدرا من أن يقصدوا مخالفة النبي صلى الله عليه وسلم قوله فقال رسول الله صلى الله عليه وسلم الله أكبر وفي رواية سبحان الله والمراد تعظيم لله تعالى وتنزيهه عن هذا الشكر بأي نوع كان مما لا يجوز أن يطلب أو يطلب أو يطلب أو يطلب أو يصل أو يصل به غير الله وقال النبي صلى الله عليه وسلم يستعمل التكبير والتسبيح في آل تعجب تعظيما لله وتسبيحا له إذا سمع من أحد ما لا يليق بالله مما فيه عظم للربوبية أو للإلهية قوله إنها سنن بلون السين أي طرق قوله كنت مولد مثل بيده كما قالت بني إسرائيل كما قالت بني إسرائيل لموسى اجعل لنا إلها كما لهم آلهة يعني شبه مقالتهم شبه شبه مقالت شبه شبه مقالتهم آله بقول بني إسرائيل بجامع أن أن كلا طلب أن يجعل له ما يهلك ويعبد من دون الله ويختلف الأفضل والمعنى واحد فتغيير الاسم لا يغير الحقيقة الشيخ عبد الرحمن على الشيخ رحمه الله إنه شعره wọ́n lórí tíra kìtàbí tawhid òun náà ni a máa bá lọ nípa hadith tí a ń kà tó fi ń ṣàlàyé pé àwọn sọ̀hábà tí wọ́n dé àyè kan tí wọ́n rí i pé àwọn kèfèrí wọ́n máa ń fi nǹkan ìjà wọn wọ́n máa fi kọ́ àyè kan láti fi fún nǹkan ìjà yẹn ní agbára àwọn rò pé ibi tí wọ́n máa ń jẹ́ kí wọ́n máa ṣẹ́gun tó bá lọ jagun àlàáhùn náà wá wò ìgbà tí wọ́n dé ìdí igi kan ní ọjọ́ kan wọ́n ní ya Rasulullah ij'al lana dhata alwatin ṣe ibi táwa náà táwa náà máa fi nǹkan ìjà wa kọ́ tí ó fi máa ní agbára ṣé fáwa náà yẹn ni kí wọ́n wá agbára kún agbára qala Abu Sa'adat ọ̀kan nínú àwọn àfáà níjà àwọn sàádẹ́t wọ́n ní sàálùkù ó ní àwọn sọ̀hábà wọ́n bí ànábì sallallahu alaihi wasallam à ń yẹjẹ àlẹ́lẹ́ ummithalaha wípé kó wá ọrú nǹkan táwọn yahudi tí wọ́n ní tó máa ń fi nǹkan ìjà wọn kọ́ wọ́n fẹ́ ká nàbí o ṣe fáwọn náà fana ahum andalik anabi ah, ni a ẹ má ṣe bẹ́ẹ̀ o anábì kọ̀ fún wa pé ẹ káì kí lẹ fẹ́ máa lọ lè fara jọ àwọn tí wọn kì í ṣe ojú ọ̀nà tí fún báyìí wa anuwaat sheikh wani ti ń jẹ́ anuwaat jamu nautin wọ́n ní jamu nautu ni wa huwa masarun sumiya bi almanut masaru ni wọ́n á sọ di ntí wọ́n bá máa fi nǹkan kọ́ yẹni pé ìpele ọ̀rọ̀ gangan ni note àmọ́ wọ́n sọ di manute ní ìpele tá a máa fi nǹkan kọ́ dhannu anna hadha amrun mahbub yẹni pé àwọn sọ̀hábà wọ́n rò pé nǹkan yẹn nǹkan tó dáa ni gẹ́gẹ́ bí ẹnu ṣe máa fojú wo nǹkan nínú ọ̀rọ̀ ẹ̀sìn pé a kò yẹ kékeré yóò burú.

ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum ọlọ́run ní kánẹ́bí tó jáde láyé ẹ̀sìn ti pé tó ẹ̀kọ́ ọmọ wá kí ni pé bò lẹ̀sìn ní alẹ́ ṣe kí ni kí wọ́n fi làákàyè wò ó àwọn sàhábà nígbà wọn wọ́n fi làákàyè ara wọn wọ́n fi wú ọ̀rọ̀ ipe ẹ̀kọ́ ọ̀rọ̀ yọ̀ dáa wọ́n ní anna hadha amru mahbubu inda Allah wọ́n lọ́wọ́ fẹ́ràn nǹkan yìí gan wàkọ́sọdún takọ́rù bẹ́bí yìí wọ́n gbèrò pé nǹkan yẹn àwọn fi súnmọ́ lọ́hùn pé tá bá fi kọ́ igi tí kì í bá lágbára á lè máa fi jagun sójú ọ̀nà tọ́lọ́hùn tí nǹkan àwọn nǹkan ìjà yìí tó bá lágbára àwọn fi jagun àwọn ọmọ wa ń rìn wọ́n ní n wà lẹ́mìí wọn nù. sheikh ní fa'ila tọrọ ọba rí báwọn ṣe sọ yìí pé fáwọn àjọlù um qadran wọ́n láwọn sọ̀hábà ní iyì àbí ní pàtàkì min an yaqsudu mukhalafata an-nabi sallallahu alaihi wasallam kama ni pé àwọn ọmọ ọmọ ya pa ànábì ẹwọ nǹkan Abu Sa'adat ti ń sọ nípa àwọn sọ̀hábà àwọn onísọ̀rọ̀ kọ̀rọ̀ nípa ẹni tó sunna wal jama'a àwọn sọ̀hábà kò ní sọ̀sọ̀kúsọ nípa wọn kò ní sọ tí wọn ọmọ nípa wọn kò ṣépele wọn kódà tó bá rí i pé n tó fẹ́ jẹ́ bí àṣìlí àwọn tó sì sì wò pé a ah, eléyìí ìrore ni wọ́n ń rò wọ́n ṣe mistake yẹn irú ẹ̀ náà ni tó fi dérí gbogbo àwọn àìmà tá ní nínú ẹ̀sìn ẹ̀ lérè nìkan tó jẹ́ àlùsúnà wal jama'a kó máa bú ẹnìkan láàrin àwọn ìmáàmù yìí Abu Hanifa Malik imam shafi'i imam ahmed bin hanbal wa imam shafi'i ẹ lérẹ nìkan kọ́ máa bú wọn tó bá já lè sunna ẹni tẹ́ bá rí ti ń bú wọn kẹmọ̀ pẹ́ ni yìí ìlànà mi ní rìn kì í sí ìlànà alùsùnà wal jamaa kódà tí bá ń pariwo pé alùsùnà lòun alùsùnà lòun ẹ jẹ́ kó yẹ pé ó ti yapa ìlànà àwọn alùsùnà wal jamaa sheikh islam ibn taymiyyah rahimahullah wọn kọ tírà kan tírà yìí gbogbo ẹni tó bá jẹ́ onísúnà náà lọ gbọdọ̀ ní ló sì gbọdọ̀ ká pàtàkì ló tó bá jẹ́ oníkéwú wọ́n ṣe àlàyé síbẹ̀ pé rọ́fù ìmẹ̀lẹ́m anil ẹ̀ẹ́mẹ̀tìl àìlá tí a bá ti gbọ́ mọ̀ọ́dúnwù tíra yìí lásán gan ẹni pé ó kọ tí wọ́n sọ tíra wọn yóò ti máa tíra yóò kó sínú wọ́n ní rọ́fù ìmẹ̀lẹ́m ìgbé kúrò ìka ẹnu ewu kúò anil àìmàtil àìlà lára àwọn àìmà tó ń jẹ ẹni láńlá yẹn ni pé àwọn ìdí téèyàn owó àwọn ìmáàmù ìmáàmù Abu Hanifa ìmáàmù yẹnì ìmáàmù Abu Hanifa ìmáàmù Ahmad bin ìmáàmù Shafi wa ìmáàmù yẹnì Malik yí pé ìka ewu kúrò lára wọn torí pé kí ni ẹni ńláńlá ni wọ́n wá mú àwọn ọ̀rọ̀ kan wá wọ́n ń sọ pé ẹ lè rí ọ̀kan nínú àwọn ìmáàmù alimọ̀tàfàkúnà alẹ́ ìmáàmì àwọn alẹ́ ìmáàmẹ́tì tí ẹnu kò ipe ìmáàmù làwọn ẹni yìí tó ti ké gbogbo èèyàn ni wọ́n pẹnu pọ̀ pé ah, ẹnu kò pé ìmáàmù làwọn ẹni yìí táwọn èèyàn sì ń tẹ̀lé wọn pé aṣíwájú ẹ̀sìn ni wọ́n ní kẹwàá rí wọn yóò kọ́ fún amúra nàbí sallallahu alaihi wasallam kẹ wá rí wọn kẹ máa ya pa àṣẹ Ànábì sallallahu alaihi wasallam muta'ammidan kó sì mọ́mọ́ fi yẹn fi mas'alatin qalla aw jalla wọ́n ní níbi ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ yẹn kéré ni àbúrò ọ̀hún tóbi ni ẹ̀ẹ́dẹ́rì wọn kí wọ́n ya wọ́n ní ìdí mẹ́ta náà ló lè fà á lẹ́fi máa rí pé ọ̀rọ̀ wọn sì wá yapa sí ọ̀rọ̀ hadith Ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ nínú kọjá pé wọ́n rí hadith àkọ́kọ́ nù pé kí wọ́n rádìí sùn àbí kó jẹ́ kí wọ́n rí hadisi kó jẹ́ pé àwọn ọ̀nà táwọn gbà wípé hadisi máa fi lálàáfíà kọ́ òpé hadisi ò lálàáfíà so ìrántí ìlànà àbí kó jẹ́ kí wọ́n ọ̀mọ̀ rárá wọ́n ọ̀mọ̀ ìtàwọn rò pé bọ́ọ̀rọ̀ ṣe rí náà làwọn ti rí sí tó pé ìṣèhádìí wọn ni àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni ìmáàmù Ibn Taymiyyah rahimahullah ni wọ́n ṣe ní àlàyé náà wọ́n á fẹ́ ọ̀rọ̀ yẹn lójú tó wá mú àwọn ẹ̀rí oríṣiríṣi wá bẹ̀rẹ̀ látòrí àwọn sọ̀hábà tó fi dórí àwọn àìmọ̀ yìí tó ẹ wo ọ̀rọ̀ yìí nìsín wọ́n ní àwọn sọ̀hábà tán ní ìwà nẹ́bí sọ̀lọ́ ọ̀tọ̀lá bá wa wá nìkan táwọn náà máa fi nǹkan já wa kọ́ kì í ṣe kí wọ́n ṣe tán láti yapa ànẹ́bí sọ̀lọ́ sọ̀lá pátákó tánẹ́bí ní àmọ́ sí ni wọ́n mọ̀ ní wọ́n rò pé tó dáa ni táwọn fẹ́ táwọn fẹ́ ṣe qawluhu faqala rasulullah sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn tán anabi wa ni allahu akbar wa fi riwayati níbi àgbàwá mi anabi ni subhanallah wal murad níta anabi gbà lérò ni pé ta'zimullahi ta'ala anabi gbé ọlọ́wọ́ bá bá máa kí ọlọ́run bá mọ́ níbi ẹbọ bí ayé náà ń kàànà gbogbo ọ̀nà tó lè rùkẹ́ gbọ́ bà wá ọlọ́run bá mọ́ nípa rẹ̀ gbogbo ọ̀nà tí ìbá fi ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run bá kọjá bẹ́ẹ̀. مما لا يجوز أن يطلب أو يقصد به غير الله nǹkan tó ṣe pé kò lẹ́tọ̀ kéèyàn ọmọ náà lè wá lọ́dọ̀ ẹlòmíì ntí ò lẹ́tọ̀ kéèyàn ọmọ náà lè ràn kàn tó yàtọ̀ sọ́lọ́run téèyàn bá lọ lè ṣerú nǹkan báyìí ọlọ́wọ́n bá má ọkọjá bẹ́ẹ̀ ọ̀kan nàbí sallallahu alaihi wasallam wọ́n nínú ṣe sí ànábì yastamilu takbir ànábì máa ń ṣe allahu akbar wa tasbih ànábì máa ń ṣe subhanallah fi hali ta'ajjubin nígbà táwọn ìbáraẹ̀ nǹkan kan tó yà lẹ́nu ta'ziman lillah ànábì wà gbé ọlọ́wọ́n bá tóbi wàtẹ̀nzí alahu anabi wọn fọlọ́ wọn bá mọ́ ìdá sẹ́mi amin ahadin ma la yaliqu billahi mimma fi ọ̀gbọ̀n rububiyyatihi aw ilahiyyah. tálẹ̀ ìbá gbọ́ pé ìyẹn ń fi nǹkan tí kò lẹ́tọ̀ọ́ sóhun ìyẹn fi ń ti sọ́dọ̀ rẹ̀ ní nǹkan tó ṣe pé nǹkan yẹn ó máa ń kó àbùkù bá ìjẹ́ ọlọ́run àti ìjẹ́ ìgbé ìjọsìn fọlọ́run ntànàbí wa wí pé Allahu akbar tànàbí bá gbọ́ nǹkan tó yà lẹ́nu ànàbí wa Allahu akbar ó ní kọ́tà ànàbá rí nǹkan kan tó jẹ́ nǹkan tó yà wá lẹ́nu pàtàkì jùlọ tí nǹkan yẹn dà gẹ́gẹ́ bí nǹkan tí ó jẹ́ bẹ́ẹ̀ pé àfi ń ṣe àbùkù fọ́lọ́hún tí yẹn fi ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́hún nítorí ẹ̀kọ́ jáde lẹ́nu mùsùlùmí ni pé Allahu akbar àbí subhanallah ó mi pé wọ́n sọ sùúrù eléyìí náà lọ gbọ́dọ̀ máa jáde lẹ́nu mùsùlùmí gbogbo àtàbà ti rí nǹkan tó yà wá lẹ́nu kámá káwọ́ mọ́ ní pé yéè orí yá mi o so n tẹ́ yóò sọ ni pé àbí yéè mo dáná hàn ṣe subhanallah àbí allahu akbar tọ gbàtà nàbí ṣe allahu akbar tán anabi wa ni inna asunan bidumil sin sin dumuláfun ayé àtútòrò anábì nǹkan ojú ọ̀nà rẹ̀ kọ́ọ̀lù anábì wa ni kultum wàlábì nafsi biyadihi kama qalat banu isra'ila li Musa oníṣẹ́ irú ọ̀rọ̀ tẹ́yìn sọ ábà mi tẹ́ sọ lẹ́nu yìí irú àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu tó jáde lẹ́nu àwọn banu isra'ila náà nù tọ́ni ij'al lana ilahan tọ́ni ká nàbì Musa kó bá wọn wá olúwa kó bá wọn wá òòṣà táwọn máa sìn kàmáàlà ń àlèyà gẹ́gẹ́ báwọn eléyìí náà ṣe ní òòṣà sèkúgbàtà náà Musa tí ó fi àwọn bàánú Israel ó fi wọn kalẹ̀ tó wá lọ sí ní kóòtù tó dé padà wọ́n sọ pé àwọn tí ń ṣẹbọ yìí àwọn rí òòṣà tí wọ́n ń gbé kalẹ̀ wọ́n náà bá wa náà wá òòṣà kan táwọn náà mọ̀ rí ọlọ́run tó ń sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí àfojú rí i lẹ́nu pé yíṣi àlànà ilẹ̀ ànkẹ́mọ̀lẹ́hùn àlẹ́ à ṣọ́bà àmàkọ́lẹ́tàhùn anábì fi ọ̀rọ̀ wọn wé áàbì yìí ọ̀rọ̀ tó wọ́n sọ yìí ìkọ́wùlì bá ní Isra'il ó fi wí ọ̀rọ̀ àwọn bá ní Isra'il ìjáàmì torí nǹkan kan bẹ tó ṣòro wọn pọ̀ fáwọn méjèèjì ẹni fáwọn bànú Israel àti àwọn sọ̀hábà nábì tọ́lába tọ́lába alẹ́lẹ́ ń mẹ́ yọ alẹ́ owó wáyà ẹ̀bùdù òmìnira nílá ọmọ ṣẹ́gun ọlọ́run ní kéèyàn ó ṣẹ́gun ọ̀tá wọ́n láwọn wá kí ìdíkọ́ mọ̀ báwọn ṣẹ́gun ọ̀tá táwọn bá ti fi kọ́ yóò mọ̀ wáyé sábàbí táwọn mọ̀ fi ṣẹ́gun ànábì ní bá ìrọ̀lẹ́ yìí ọ̀bá mu ó wá fi wé táwọn bàánú ìsọ̀rọ̀ ìlú náà ṣe tẹnikẹ́ bá wá òòsà ó túbọ̀ sí pé ìṣó ọkàn yẹn pọ̀ mọ́ nǹkan kan tó yàtọ̀ sọ́lọ̀ ẹbọ ni o náà lálẹ́ bí kò gbà kíyèsí àwọn sọ̀hábà pé tẹ́ bá lè fi nǹkan ìjà yé kọ òun náà wà sábà fi tẹ́bi máa ń wíìnì ogun à íńtánẹ́ẹ̀tì yìí ẹbọ ni o. sheikh abdulrahman wa ni falmaana wahid la wọ́n ní wàyí ní xtalafa lafọ́n kódà bí ọ̀rọ̀ àwọn méjì bá yàtọ̀ ọ̀rọ̀ táwọn bànú Israili sọ wọ́n ní kábà àwọn wáwùsà táwọn máa bọ ọ̀rọ̀ táwọn sàábà nẹ́bí sọ táwọn ẹsẹ̀ gba Islam wọ́n ní kó bá àwọn táwọn ọmọ nǹkan kọ́ tágbọ́rọ́ ọmọ fi débẹ̀ falmaana wa idun ọ̀rọ̀ wọn ìtumọ̀ kan náà ló mú lọ́wọ́ sheikh wani fatagyiru ismi la yughayyiru al-haqiqa kéèyàn máa yí orúkọ nǹkan padà kò lè pa nǹkan yẹn gangan kò lè pa kò ní kíkọ̀ jẹ́ nǹkan wọn mọ́ ẹ wo ní ìsìn tọ́ba ní kéèyàn lọ lè ṣe ẹbọ wípé ọlọ́ọ̀lẹ́ ṣe ọlọ́ọ̀lẹ́ gbé ìpèsè ẹ̀rí pé ó ń ṣe kílẹ̀ àpẹ́bọ̀ nù àmọ́ tó fi ṣèpèsè yìí òun ni kọ́ lọ́lẹ́wọ̀ ẹran dúdú tó ọkàn pa ọkàn pẹ́ báwọn èèyàn ni ẹ̀rí pé ó tètè yáwọn èèyàn wọ́n ní sàárà ni ó sì sàárà ẹran dúdú nǹkan kan náà ni àtẹni tó ṣèpèsè àtẹni tó pẹ́ ẹran dúdú nǹkan kan náà ni wọ́n lafzon máa yẹn ni fọ́ọ̀mù máa yẹn ni fàlmáà ni wáhì ìtumọ̀ kan náà ni والماء يعني وتغيير الاسم لا يغير الحقيقة kẹ yóò kàn kẹ padà kò ní kí nǹkan yóò máa jẹ nǹkan tí ń jẹ mọ́ wọn ní bẹyàn mú ìgbẹ́ tẹwà fún ìgbẹ́ lọdà tẹwà lé ìgbẹ́ rè ẹyà ti bọdà fún kí ni ó máa jẹ náà ìgbẹ́ tó bọdà fún pé sàárà ni kò sí tó yàtọ̀ pẹ̀lú adá ọ ní ẹbọ nǹkan kan náà ni so ní pé wọn kì í dá ẹ̀rọ sàárà kẹ́mọ́ yí ó kọ̀ nǹkan padà kò túmọ̀ sí bẹ́ẹ̀ náà ní ẹ̀wọ́ ẹni tí ń dafá ẹni tí ń dọ̀pẹ̀lẹ̀ kí ni ń wá kí ń wá ọkọ̀ náà ni atẹ́niwò yẹpẹ̀ ẹ̀rìn lójú ẹ̀rìn lógún náà ni atẹ́niwò tẹ̀síbà ìkẹ̀kẹ̀ náà ni àtẹ́lẹwọ́ nkankan náà ni ojú nkankan náà ni omi nkankan náà ni àtẹ ìrọmúlì ẹfẹ kíní báyìrò nkankan náà ni torí kọkọ náà lẹwà lẹwà kí mbẹ pàtàkì yíyọ ìsúnmílẹ ayọkọ yíyọ àkìkọ kẹmẹ yí o kọ nkẹ padà kò lè yí nkan yẹn kó kọmọ jẹ bẹ́ẹ̀ ma sọ́nà làbọ̀rọ̀ lákìsì kọ́mọ ní kíní kan ẹ ẹ ṣeré kíní ni ṣe báwo pé ní kíní báwo ah, ah, kò yàtọ̀ síra wọn ṣùkọ́lọ̀ kọ́ mọ́ṣẹ́ sànú fún wa lè na fàfí wọn ní tábà wo ọ̀rọ̀ yìí dáadáa al-khawf min ash-shirk ìbẹ̀rù ẹbọ ọ wà níbẹ̀ yẹ gbọ́dọ̀ bẹ̀rù ẹbọ o mùsùlùmí máa ń bẹ̀rù ẹbọ ní o wa anna al-insana qad yustahsanu shay'an wọ́n ní ó sì rọrùn kéèyàn kọ́ mọ̀ rò nǹkan kan dáa yadhunnu annahu yuqarribuhu ila Allah tí wọ́n kékeré tá à ń ṣe yìí náà fi ń súnmọ́ lọ́run ní ayélujára tá à ń ṣe lẹ́yìn jímọ̀ yìí àfi ń súnmọ́ lọ́run ní ká pariwo pariwo pariwo ẹni tó yàgbé ara àfi àmì ń súnmọ́ lọ́run ní ìwà wà áàbò àdùnmọ́ ìbò ìdúró mi rahmeti tó yẹ nǹkan yẹn mo wá lé ọ̀jìnà sí kí ọlọ́run ni tó yẹ pé wọ́n máa bí ọlọ́run ni pé àà sẹ́mi lẹ́lọ́ ń sìn báyìí sẹ́mi tí mo rán sí ọ tó ní kọ́ máa ó la ẹ̀sìn fún ọ báyìí ni ẹ wò wọ́n lóòtọ́ wá jẹ́wọ́ ara rẹ tó wá fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ló ní òsìtọ́ ọlọ́run ó lè òsìtà nábì ó ní Allahumma ìdènà orí tó á ní àtàkọ́rọ́bà ilé kàbí ti dáwà ti wúlí bí ọ wà dáko ó wúlí jẹ́ ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ sí ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ ti Tìjàníyà yóò dáko Tìjàníyà ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ ti kàdíyà yóò dáko Kàdíyà ayé na wúlí ni Muhammad sallallahu alaihi wasallam tẹ̀lé báwọn tànẹ́lìdà ti tànẹ́lìdà so òun ni pé ẹlòmíràn wọn kún fẹ́ súnmọ́ lọ́run wàláì àzìn ó mọ̀ ìjìnà sọ́lọ́run sí i ọmọ jìnnà tó ọlọ́wọ́ mọ ilé ọ̀jìnà pé áà ah, èmi ló ń ṣe lóde sí èmi àtẹnìkan sọ̀rọ̀ lónìí ní skul mo wá lọ gbé tíra sufi lọ́wọ́ gàtí mo wá wò mo ní áà ah, ah, tíra yìí rè ó rí rẹ̀ rè ó láwọn ọ̀tá yín kọ̀ wọ́n mo ní ìṣìlẹ́jì ń fún yín ní bá pé lọ́tà mi ọ̀tá mi náà ní bá pé mi sọ̀tà mi òye tó sọ̀tà mi àmọ́ tí wọ́n fẹ́ kó yẹ yẹ pé kìí ṣe pé súfì gangan lọ́tà mi súfì gangan súfì gangan òun lọ́tà ṣé yorùbá mi ń kílẹ̀ báwọn kìtù mo ní kìí ṣe pé àwọn onísúfì ni ọ̀tá mi súfì gangan òun lọ́tà mi njọ́ tó bá ti fi súfì kalẹ̀ á ó ti tán so lẹ́yìn náà wá ní kí wá sí pé mi gẹ̀rẹ̀ ń bá wọn sọ̀tà ọlọ́run ọba wọn gẹ̀gẹ̀ ọlọ́run gẹ̀gẹ̀ ló sọ pé n tẹ́ ń ṣe yìí n tó wọ̀ fẹ́ yìí àwọn abẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ mú tóbi two hours tàbí jọ ṣàlàyé ọ̀rọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ṣàlàyé ọ̀rọ̀ so òun ni pé mo wá ń sọ fẹ́ẹ́ nìyẹn pé bó ló ṣe fẹ́ máa ṣe sáábí tó lè ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ó ní bíbó mo ní ó lè máa o ó sì lè máa máa sẹ́ni wọn tíráì láti máa ṣàlàyé pé tí òjò kó ń gan ó ní bóun ṣe wà yìí òun kàn máa láì fóun kàn máa kà á ìmọ̀ kí ń lọ sáré tó nítorí òun rí pé àwọn èèyàn fẹ́ máa mú yàn sí wọ́n fẹ́ máa mú yàn sí ẹ̀yìn mo ní ẹ wá ṣe dà mo ní asukuru ti ń jẹ́ sáré gangan yìí mú ní sìn mo ní tán gbé sáré rẹ̀ fún gan fún gan mo tán gbé tọ̀rí kalẹ̀ fún gan ni pé ìsọ̀yànjẹ́rú ìmúyànsìn gangan ní jẹ́ ẹ wá ní ẹ̀fẹ́ ẹ̀fẹ́ tí wọ́n gbé kalẹ̀ fún gangan nù wọ́n ní ẹ̀yìn ìdìbò ní àá okúdù rẹ̀ ní àwọn tíra sùfìlẹ̀ ẹni burúkú mara burúkú lẹ́yìn kí ni ṣe ń jẹ́ ẹ̀yìn kí ni tí ọmọ kéwù ẹnẹ́yìn Jawahirul Ma'ani olóhùn ní tọ̀ gbèsè ní kùdọ́ tó rọ̀gbà ní àwọn olóhùn ní ìpínlẹ̀ ìwọ méjèèjì ẹ lọ wo ṣùrùtù mùrídì pẹ̀lú ṣéwù rẹ̀ níbẹ̀ mo ní tí ìrìnbàjẹ́ tó jìnnà níbẹ̀ ní rúùlù Ma'ani

ó ní wọ́n kọ kàsídà kan ipe intakum bila iqa'in lam takum bal anta hu mo ní ẹtúmọ̀ rẹ̀ ó ní intakum bila iqa'in tó bá wà pẹ̀lú ọlọ́run tó dún tọ́lọ́run lam takun oníjẹ̀ nǹkan kan mọ́ hu wọn náà ti dọ́lọ́run ó ní orin ẹ̀kọ́ kankan lòun ní ẹ̀kọ́ ẹ̀wọ̀n kan lam takun oníjẹ̀ nǹkan bẹ́ẹ̀ àǹtà wúwo gẹ́gẹ́rún náà mo ní ẹgbẹ́ olókèlè kílẹ̀ ní yàtọ̀ sí ìyàwó àti nàṣà so àwọn yóò sì máa kọ́ àmọ́ jáhà jáàlàn àyìnbọ̀kẹ́ pọ̀ ẹlòmíì ó lè máa túmọ̀ ó lè máa kéwu tí ń sọ àmọ́ ìtumọ̀ kíníyàn gan kò ní yé pé bò mo ṣe lè dọ̀ ọlọ́run ẹ̀ àǹtà zílù lọ́gẹ́ yìí ó ti di ògì kọ̀kọ̀ min asma'ihi nínú ọkọ̀ ọlọ́run wà ṣamsuhu àtòrun ọlọ́run ẹwọ ìsọkúsọ so òun ni pé yẹni ibi tí mo lọ gẹ́ ni pé yóò rò pé yẹn fẹ́ súnmọ́ ọlọ́run ọba tó pọ̀ jù láwùjọ nù wọn fẹ́ súnmọ́ ọlọ́run afẹ́ fi wòlíì afẹ́ ya kẹ́lẹ́ kan èyí ò máa jìnà sọ́lọ́run sí mo tún lè kàn mí mo lẹ́ mo ní ṣe bí nínú ìṣesí àwọn oníṣúfì àwọn onítọ̀ ìka náà ní kálúwà wà ó níbẹ̀ yìí mo tẹ̀lé wọ kálúwà tí kí n súnmọ́ lọ́rùn ó ní àyè ó súnmọ́ lọ́rùn wà láwọn ìjìnlẹ̀ sọ́rọ̀ sí i ó ní bíbó mo ń tó bá wà lúwà nìkan ní kí n jẹ̀mọ́ àbí sọ́jáde ọ̀dàgẹ̀ sẹ́ẹ̀ ní lọ jímọ̀ sẹ́ẹ̀ lọ jímọ̀ tó bá wà lúwà anábì ni wọ́n tó bá lọ jímọ̀ lẹ́ẹ̀mẹ́ta tó di ìrìnà lù ṣùgbọ́n wa ló kólé òun ti àlùwà mi yàrá òun sì lọ yíyọ lọ jímọ̀ òní kí o jọ̀mọ́ bókú kú òní lọ gbọ́n aládára ń dira dira dira níta náà sọ bọ́ ọ̀sán náà tó kù síbi òkú òní lọ ó lè tilẹ̀kùn mọ́lé òun tilẹ̀kùn mọ́lé ẹni wá dákẹ́ ni á kí àwọn analysis tẹ̀ ṣe yìí analysis lágbára o bó ṣe rí nù mo ní bí ẹ bá ronú jinlẹ̀ tó bá wò dáadáa wàláhì yóò mọ̀ ìjìnà tọ́nà ń ṣe ìwé náà ní ṣéèkì náà sọ yìí ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ó rí tí ó rò pé òun fẹ́ súnmọ́ Ọlọ́run ọba yóò wá mọ̀ ìjìnà sí ẹmọ àwọn náà ni èsúnmọ́ bí súnmọ́ wọn gan mi ò ya ìyàkuyà yóò sùn ó ní èsù pé ó ní àwọn kan gbé òun gèrè kiri kan wọn á ní ìgbọ́dọ̀ kí òun mọ́ òun náà wá jí òun ní kí òun mọ́ ọlọ́run olórí ọmọ kírun wọn ó rọ ọlọ́run lójú oorun ní ọmọ kírun wọn èṣù lórí ọ̀nà èyí ní kírun wọn òun wà lìjọ́nà gbogbo àlìjọ́nà mọ́ tọ́kí ìdẹ́bẹ̀ níta èṣù ló gbé ọ káàkiri tó pé kí ni gbogbo àwọn ọ̀nà ó mọ̀ jìnà sọ́lọ̀ sí ni kí ọba ti kí ọba ti ń fi ọ̀nà kọ̀nà sí wọ́lọ̀ láwọn kí ọmọ náà kọ́ lọ́kọ́ ọ̀gẹ̀ ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ à sọ́lọ̀ àlọ́ ọ̀gbìn náà ló ń pè ní ọlọ́ ọlọ́ ọlọ́ à èso kàdé lẹ́sẹ̀kẹsẹ̀ ní pé eh, èmi ní jẹ́ olóòlò eh, ẹ̀yẹ èmi ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́nkọ́ ní jẹ́ báyìí èso dé ní ẹ eh, àbí aláwọ̀lá kí ní jẹ́ aláwọ̀lá àbí àìlálá àìlálá àìlálá àìlálá tọ́wọ́ mẹ́rin jẹ́ aláìlálá lórí báyìí èso dé ní pẹ́lú mi dùn wọ́n yẹlé ẹ̀ na òun ni pé àwọn èèyàn àwọn ọ̀nà tó náà fẹ́ súnmọ́ lọ́hùn wọ́n sì máa jìnnà wàláì kò tó náà fẹ́ fi súnmọ́ lọ́hùn àdébí sọ̀rọ̀ sára ló dé kò sí nǹkan tó lè mú yín súnmọ́ lọ́hùn kò ṣàlàyé rẹ̀ fún yín kì tó kù láyé. wọ́n máa ṣe ń yòbò ìdùnkùn àlìná ilà wákọ̀lẹ̀ àtàtùkùn nítorí lè mú yín jìnnà sínú pé eléyìí ayó tọ́ ilé lórí ibú ni mo ṣàlàyé ẹ̀ ọ̀nà tẹ́wọ́ àgbàdìjọ́ náà ni mo ṣàlàyé ẹ̀ tó kílẹ̀ nìkan wà dé lẹ́yìn bàtà ní sọ̀rọ̀ sọ́lá mo ti lọ tó ti lọ sálẹ̀lì ti lọ lẹ́yìn ọgọ́rùn-ún ọgọ́rùn-ún méje àbọ̀gọ́rùn-ún mẹ́fọ̀ ọdún náà ni àbùkọ́lì dè lánàá tó wáyé o ànábì lọ tán àmọ́dá jẹ́ ní one thousand three hundred years ló tó dé o ṣé àmọ́ ní tọ́jú kàrẹ̀ lẹ́yìn tọ̀ níbo ni tànẹ́bí wà lákòókò èwo ní ń tòun ni àwọn èèyàn ń tọ̀gbọ̀ kó tó dérí wọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tó yanjú tó kílẹ̀ jù ni o tó ní pé kéèyàn olóhùn fẹ́ sọlọ́run kó tó máa jìnnà sọlọ́run wọn la ya'rifu hada ala al-haqiqa wọn ní ẹnìkan kò ní wá délé yìí mà ipe òun jìnnà sọlọ́run ni illa man arafa ma waqa fi hadhihi ẹni tó bá mọ nǹkan tí ń ṣẹlẹ̀ lásìkò yìí òun ni wọ́n mọ̀ min kathirin minal ulama lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa hmm, wal ibad àtàwọn tọ́lá wọn ń sin lọ́hùn ma arbabil qubur pẹ̀lú àwọn tí ń bẹ nínú sàárè táwọn ẹ̀mọ́ lọ́dọ̀ wọn. ẹ wo àwọn àfa wọn ní ìtẹ́tílérí tí àwọn aburú ti ń pọ̀ jù lẹ́bọ̀ yìí ẹ lọ́dọ̀ àwọn àfa ẹ lọ́dọ̀ àwọn tọ́lá wọn sin lọ́hùn tó ni ìbára làwọn ń ṣe àwọn alùlá ilá ilá láwù rèé arbabul kubur àtàwọn àwọn àwọn tó ikú sáré náà máa ń bọ wọn máa kiri di sáré káàkiri sáré àpá alágbájá sáré àká alágbájá ìdáàbò àwọn ni wọn làwọn fẹ́ súnmọ́ lọ́wọ́ wọn máa jìnnà sọ́lọ́ wọn si ṣe torí ẹbọ ni wọn máa ṣe minal ghuluw fiha wọn ṣàṣìkò níbẹ̀ wàsọ́rọ̀fù júlùlẹ̀ ìbádàtìlà wọn máa ju ọ̀pọ̀lọpọ̀ ìbádà wọn fún sáré àtàwọn àfọ wa yahsabuna annahum ala shay wọ́n sì rò pé àwọn ń ṣe tó dání wa huwa dhanbu alladhi la yaghfiruhu Allah ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ̀n ò sì ní forí ẹ̀ṣẹ̀ jìyàn ni wọ́n ń dá ẹni pé ẹbọ قال الحافظ حافظ يعني أبو محمد عبد الرحمن بن إسماعيل الشافعي المعروف بابن أبي الشامع ابن أبي الشامع صباي في كتاب البدع والحوادث ترى وكان جبه وني ومن هذا القسم أيضا ومن هذا القسم أيضا وني نرى ويقي أو يقي تان صلى الله عليه ما قد عم الابتلاء به تقول هذا وليس قاري من تزيين الشيطان العامة تي إيسو ó sì ṣe kínní yẹn lọ sọ fáwọn èèyàn tàkàlíkùn ìtàn oníkàwọn èèyàn kan lọ lè kọ́ fẹ́ǹsì wà ìsọ̀rọ̀jì mọ̀wádìí fún wa tún lè tan iná sáwọn àyè kan makhsus ọ̀fẹ́ fi kúlì balad fún wa ní àwọn àyè ẹ̀ṣà rí nílùú kọ̀ọ̀kan ẹ̀kọ́ àná láwọn àyè ẹ̀ṣà ń lù yìí táwọn oníbẹ̀ là ń lọ kú ọ àbí kú ọ alábàkan tó wálé rédíò ọ̀rọ̀ rẹ̀ subhanallahi ọlọ́kọ́ mọ́sá sí ìdáyà fún abáyé ó ní ọ̀yẹ́ káwọn kọ́mọ́sá láti kú ọ̀hún ni tí gbogbo èèyàn mọ̀ wá lọ bẹ̀ kí ni wọ́n mọ̀ lọ lè ṣe ń bẹ̀ wọ́n mọ̀ lọ tẹ bọ́ níbẹ̀ so bẹ́ẹ̀ rẹ̀ ló níbi tágbà lágbájá kọ́ dé sí ni táfà kéré kan kọ́ sùn sí ni táfà kódà ibi tí Allahu Akbar níbi táwọn sọ̀hábà tí wọ́n péjọ sí tí wọ́n ti ṣe bay'atu ridwan fún Ànábì sallallahu alaihi wasallam ìdí ìdí tí wọ́n péjọ sí tọ́lọ̀ ń Qur'an تني إن الذين يعينون لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة tọ́lọ́ ni mo yọ́nú sí gbogbo àwọn mùmíní ńgbà tí wọ́n ń ṣe bẹ́yẹ́ àfọ́ ànábì lábẹ́ igi ìgbà tọ́jọ́ lọ tánábì umaru wa rí pé àwọn kan máa ń pé sùúrù sí abẹ́ igi òun tó bá ti ń lọ báyìí wọ́n sì péjọ síbẹ̀ ah, umaru ní kí ló

òun ni ká kíyèsí gbogbo àwọn àyíká yìí táwọn èèyàn ń kiri kí à ń lọ kíní kan à ń lọ fọ à ń lọ kíní kan à ń lọ bí àpẹ láti bí àpẹ láti àbá lílì láti kíní kan ẹ bọ náà wọn bá lọ mọ́sálásí kò ju mọ́sálásí kan lọ mọ́sálásí mẹ́ta òun ló ju ogun mọ́sálásí lọ láyé mọ́sálásí kàábà mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn mọ́sálásí yòókù gbogbo mọ́sálásí ọ̀kan náà ni ọmọ akiri nǹkan káàkiri ẹ̀bùn ọlọ́pàá làwọn ṣe ń gbẹ̀ tó bá yá so òun ni pé ntí àfa tó ń pe àkíyèsí wa ní ilé wọ́n ní tabadé gbogbo òlu làwọn bá káàkiri bẹ́ẹ̀ àwọn bá kí yóò ṣìkàlẹ̀ ohun ṣáàkìn wọ́n ní ẹnìkan wọn apá irọ́ fún wọn anamara afimani ibi ahadan ibo òun rí kíní kan lójú oorun mímọ ṣẹ́gi rabi sọlá ìwọlé wíláyà ipa ẹni rẹ ni wòlíì ni tí mo lálà àmà lágbájá wọ́n ní káwọn ẹsẹ̀ kìíní yíò náà sílẹ̀ ẹni ń bẹ ẹrù pápá yìí ń bẹ wọn bá gbẹrù yìí ni ọ̀yà fún àlùrọ̀ dáàlì wọ́n sì máa ṣe nǹkan yẹn ọ̀yà ṣàfihàn àlẹ́ yìí wọ́n wàá sọ wọ́n wàá wojúmọ̀ nǹkan yìí dáadáa ma àtẹ̀dẹ̀yìhìm lè fara ìdìlá ìta àlẹ́ wọ́n súnmọ́ nìyí wọ́n mọ̀ ara ọ̀run yẹn láre wọ́n mọ̀ wá ara súnmọ́ mẹ́rin láre ẹ̀wọ̀n kan alátàmúdà dìjáde ńlá wọn àkọ́bí ara mọ́ àmúdà dìjáde wọn lálà pé sọ̀rọ̀ láti fà á tí wọ́n sọ̀ kalẹ̀ fún un wàláyé àzùntẹ́ bá ka jàwárí màání sọ̀rọ̀ fàtí olóhun ni afudọ́lù sọ̀lá olóhun lọ da jù ní gbogbo àsàlátù láyé nídàkùn àsàlátù tánàbí ọ̀gbọ́rí tísàbí ọ̀gbọ́rí tábí ọ̀gbọ́rí tábí tábí ọ̀gbọ́rí náà ló fà àwọn èèyàn ní mọ sọ̀rọ̀ àti ibrahim níyà ni kí wọ́n ṣe lórí òun wàlẹ́ àwọn ṣe wá sọ̀rọ̀ àti kí ló fà wọ́n ti lọ lè gbé ọlá fún rẹ̀gẹ̀dẹ̀ ara ọlá fún tó fún rẹ̀gẹ̀dẹ̀ nínú jàwáàdù màání náà ní page fifty seven wàláì olójú kùránì lọ oníjàwáàdù màání ojú kùránì lọ ẹni oníhìn oníkèéṣe kùránì kan olójú kùránì six thousand lọ tẹ́bá ka sọ̀rọ̀ tẹ́bá sọ̀rọ̀ tẹ́bá ti ẹ̀yọ̀ kan ó ju kúránì six thousand lọ. ẹ dákun ṣé wọ́n wú ẹ̀sìn ní àbọ̀ tó ẹ̀sìn ṣe sọ wó súnà nẹ́bí ní àbọ̀ tó súnà nẹ́bí ṣe wọ́n máa tọrọ àwọn àwọn Sufi wọn ah, àwọn Sufi àwọn náà fọ́n ìsìlámù ká lálẹ́ ìgbóná fọ́n dé ìgbóná fọ́n dé wọ́n fọ́n bídí àká wọ́n bà ìsìlámù jẹ́ ìsìlámù alápá kan ẹlẹ́tẹ̀ kan tó dé west africa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn sufi wọn tó wá kan ogun ẹsẹ̀ yókù ẹsẹ̀ kan wọn tó kan wọn kan ní gbogbo ẹ dákun ẹ wàá rò fóun gangan tẹ̀ wá lẹ́sìn sọ́lọ́ ń gbé wá fún wa ni wọ́n bẹ̀rẹ̀ mọ́ sọ pé wọ́n tó bá ṣe gan kìfìrí ni ọ́ pé o ò sí ẹ̀sìn yìí o ò ṣe Islam bó ṣe yẹ ṣe dákun ṣe ẹwà nílò lẹ́yìn kí ọmọ wò kí ọ dákẹ́ nítorí jẹ́ súnà nẹ́bí ẹ̀gẹ́ wọ́n wo wọ́n gbọ́ràn yà nẹ́bí wọ́n tún wá mọ̀ tẹ́lẹ̀ ara wọn àwọn alùsúnà lélẹ́ ẹ̀yìn alùsúnà láti bò alùsúnà ti bò ah sọ́nà kó ṣàánú fún wa ní ìwọ̀n náà òun ni pé wọ́n wà á máa wú ọ̀ràn yà nẹ́bí wọ́n mọ̀ ọ̀ràn yàn láre ẹ̀wò tó bá di àsìkò ayélujára wọn tó wọn bá sí ayélujára wọn pé wọn ò ní kí bọ́gárì o tí wọn bá ṣe pé ẹ̀jẹ̀ rí pé kán ní pé tọ̀ ó yẹ dáadúró báyìí ìjà lọ kí mọ́gárì náà ó yà káwá sí ìyókù òun ní ṣe bẹ́ẹ̀ gbọ́n ń ṣe kíní wọn ẹ̀ lẹ́bí àwọn bó o bá parí àdúrà tán wọ̀n fún ọ̀hún ọ̀gbọ̀rọ̀ kírun ẹ̀dàpọ̀ èwo wà lànàbí mú wa fún anú méjèèjì ó ló pàtàkì èyí sì bá ń parọ́ kọjá de wá o pé á ah, ẹ̀rọ ni ọ́ àmọ́ ń dá ìdáládúró tásìkò mọ́gárì bá tó ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń rà aládé bí gbogbo ẹ̀ àsìkò mọ́ gáàrí oṣù wọn ò ní ìdìbò hólò hólò hólò hólò hólò hólò kí wọ́n kún mọ́ pariwo àgbà tó bá di kó bá parí kí ní òtọ́ yẹn wọ́n jáde àdó wọ́n jáde kí mọ́ gáàrí. sọ àmọ́ máa tẹ̀lé ara wa jẹ wọ́n ń ba ẹ̀sìn ọlọ́run wa jẹ́ ń ba ẹ̀sìn ọlọ́run jẹ́ ẹ jẹ́ padà kẹ́ di alùsùn náà ẹ wá tó wá burú jù tó bá kí ni yóò mọ bàjẹ́ tá à ń sàlàyé fún yín ẹ̀yin náà mọ sàlàyé aburú tiwa náà fún wa báyìí ẹ sàlàyé aburú alùsùnà fún wa kẹ̀yìn alùsùnà yìí ọ̀ya ẹ̀ fi ń bẹ̀ sìn jẹ́rìí ẹ sàlàyé ẹ ṣebí tí ìlà ń sọ inú tí ìlà yìí là ń kà yìí tí kò sí sọ láti fà tí kò ju kùránì lọ́mbẹ̀ ni tí kò sí mbẹ́ àbí sọ láti fà á ti là lẹ́bi mú wa fún wa tí sọ láti fà á ti là ń kírun òkú ni sóhun láti dábì. ẹnu wa tẹ́lẹ̀ ara wa jẹ́ pé àwọn oṣù bí àwọn ẹ̀mẹ́sìn lọ́wọ́ àná bẹ́ẹ̀ sì jẹ́ ní kẹ́kẹ́ o àná ba ẹ̀sìn jẹ́ náà òun ni pé ẹni yẹbu nún wọn mú arúgbó ẹni náà wọn mọta kọ́ rẹ̀ bú náà lè dáa rẹ̀ kó tó rò pé àwọn súnmọ́ lọ́hùn pẹ̀lú táwọn ń ṣe yìí súnmọ́ yẹn tẹ̀jà wọ̀zú náà hẹ́ẹ́dá wọn wà padà wá gbé ọ̀rọ̀ yìí débi pé ìlà ayé azima wákà àtìlkà àmàkè fi kúló mi èyí ibi táyé yìí wá bọ́ sí àwọn àyè tí wọ́n yàn fúnra wọn yìí wọn wà padà wá gbé tóbi nú ẹ̀mí wọn ọ̀yọ̀ ẹ̀dínmú náà wọ́n mọ̀ wá gbé e tóbi wọ̀yẹ̀dúnà ṣàfà àlìmọ̀dọ́ òm wọ́n mọ̀ wá láwọn ń retí ìwòsàn níbi àìsàn tí bá ń sà wọn wàkọ̀dọ́ ẹ̀wà ìjìhìm bìnnọ́dìrìlàhà wọ́n láwọn bí àbùkátà wọn pẹ̀lú kọ́mọ lérí tún un bẹ́ẹ̀ ó ní bàbá alágbájá mo dé wá bá yín ẹ̀yin ni mo dé wá bá o tí n bá rí nǹkan báyìí ń bọ̀ wá dúpẹ́ fún yín o àbí kẹ́lọ́ mi ò dé kó ní báà ah, mo wá dúpẹ́ fẹ́yìn bàbá o mo tọrọ ọmọ lọ́dún tọ́ lọ mi mò lúbi ọdún tọ́ lọ mo ti tọrọ ọmọ mo ti dé ee eh, náà mo gbọ́ ọmọdé yìí o ṣé òun gan sọ lè ti kẹ́kẹ́ fúnra rẹ̀ nù sáré tó ní wọn tọrọ òun gan òun gẹ́gẹ́ ti mẹ́nu sáré ọ̀rọ̀ àwọn tí ń lọ rí àpáta náà ní ibi òkúta wọ́n lọ bí òkúta ó sì ní òkúta yìí ògún ògún onírègùn lọ́mọ lọ́mọ o ṣé ògùn náà ní ìsìn òun náà wà lọ ògùn náà jẹ́ ni ọlọ́run àbí tó lẹ́tìmọ̀ pàrọ̀ yẹn jìnnà tó lẹ́nu lè máa àwọn yẹn tọrọ nǹkan bẹ́ẹ̀ nǹkan ṣe mọ́tọrọ mọ́tọrọ ọdún kejì mo gbé e dé bẹ́ẹ̀ àwọn tí ń lọ dí ògùn náà ń rí tiwọn náà istidraj orí ẹ̀dẹ́ náà ni so òun ni pé wà íyá mi ìyú ni wà ṣẹ́jẹrin wà áhìtìn wọ́n ní máa ń jẹ́ omi nígbà míì máa ń jẹ́ gi máa ń jẹ́ aró kiri kódà máa ń jẹ́ òkúta òfin madina ti Damshaq tọ̀ sheikh ní Damascus ní ìlú Damascus min dhalika mawadi'i muta'addida wọ́n láwọn àyíká pọ̀ ń bẹ̀ tó jẹ́ àyè ẹ̀bọ ka Uwaynat al-Humma tó jẹ́ wọ́n pè kan ní Uwaynat al-Humma kharij bab wọ́n tún òpó kan tó ń bẹ tí wọ́n ṣe nínú ojú ọ̀nà kékeré ọgbọ́n ṣe ń júwe kí o fúnlẹ̀ máa ń àwọn àyè ẹbọ tẹ́ bọ́ wà táwọn èèyàn ti ń ṣe oríṣiríṣi sọpé tí bàbá yìí bá wà ní ìsìn òun náà ka kú ọ gbé ìlú kan tó ń pè ní kú ọ àwọn èèyàn máa ń lọbẹ̀ yóò wọn á dápọ̀ àwọn àyè kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan nílùú lọ́rùn yìí báwọn èèyàn àwọn sàárè sàárè táwọn èèyàn kiri káàkiri lọ́dà aṣọ bò tán paná sí sẹ́mà gbogbo ẹ̀rọ lẹ́yìn náà wọ́n ṣẹ́gẹ̀rẹ̀ tí mọ̀lẹ́rìnà kọ́rìjà bá bí nọ́ọ̀bù nọ́ọ̀sì wọ́n ní igi kan tí ọlọ́run bá lóun lánà ń bẹ níbi ojú ọ̀nà nọ́ọ̀sì nọ́ọ̀sì kọ́rẹ́ àìtú tọ́rí wọ́n ní ojú ọ̀nà lọ́wọ́ sáhìlọ́ ọ̀gbọ́n ọkọ̀tọ̀ àhá wọ́n ní ọlọ́run padà sọ́jú ọ̀run padà gé ni òkìtìzáàdì ha wọ́n wú ní asìlẹ̀ yàgò nípínlẹ̀ rẹ̀ màmá àṣìbá àhá ogun tó bá jọ bẹ́ẹ̀ náà ní dáàtì àníwáàtì wàrìdà ìlẹ̀ xàdí òun náà jọ dáàtì àníwáàtì yìí tó wá nínú hadith ní kí gbogbo tó bá ti rí báwọn àwọn èèyàn bá ti ń sọ páwọn náà lè ń jà lùbáríkà rẹ̀ kẹtì mọ̀ pé ipò zato anawat náà láàbù tí anábì sọ pé àà ah, ah, inú kílẹ̀ rẹ̀ dánwò yìí kẹ́nikẹ́ni kò ní pé àwọn lọ sí báyìí ìgbẹ́ láti máa lọ lè ń bẹ lọ́hùn ẹ ti sàyẹn náà di zato anawat náà tó gbogbo bí kí ilẹ̀ ti máa ń bẹ lọ́hùn so òun ni pé àbí tí anábì sọ lọ́ọ̀ ẹ̀bẹ̀ lọ́wọ́ yàn títà níbi ìwádìí ṣàlẹ́sà kí là ń kó wá fìtínà bára wa fún kí là ń kó dààmú bára wa fún kàmá ní à ń kiri nǹkan kiri à ń kiri nǹkan àwọn ènìyàn máa ń lè rí òkè tóbi. ẹ ẹ ọmọ ńlọ bẹ kódà fà kàn bẹ ohun tó máa ń kó àwọn èèyàn lọ bẹ ní ẹ dàpọ̀ kí lọ́kàn yín pẹ̀lú òkè tóbi lọ́tà dẹ́kun bá fẹ́ ìjẹba rí bọ́ bẹ́ẹ̀ kílẹ̀ mọ́ alẹ́ kílẹ̀ ló ṣe yí gan ẹ́ njọ́ kan ni mo wá lọ sí ọ̀nà ibìkan ní gáràjì ọ̀pá mo wá rí àwọn èèyàn mẹ́sẹ̀ òkè kí wọ́n ń bẹ́ ń bẹ́ mo wá rí wọn báwọn kiri ó ṣe ń síbẹ̀ wọ́n ní la ilaha illallah mùsùlùmí ṣe wá bàjẹ́ báyìí tó ké gbogbo ṣe sí àwọn kiri yó náà láti àwọn kọ́ káàkiri mo ní wọn wá ń yí kiri lérí àpáta wọn máa yí kí wọn máa yí kí wọn máa pariwo lérí rẹ̀ náà ni mùsùlùmí náà náà náà lọ sókè sóbi kí lọ́kàn pẹ̀lú kì sóbi ẹ́ sọ ẹlòmíwọn náà ń lọ ibà bíṣì. létí òkun tí wọ́n máa kiri gbogbo àwọn àyíkáyè káàkiri lórí ibi ìdáàtọ̀ àyẹ̀wò àti lánàá bí kọ̀ fáwọn yẹn pé áá kí lè ń bá kí ẹ̀yìn àlùmọ̀ yẹn yẹn yẹn yẹn ọmọ tí lórí eléyìí mọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe kó kálukú wa náà ká ṣe rí gbogbo àwọn táwọn yẹn máa ń kiri kí àwọn àwọn wáyé gbàdúrà lọ àwọn akíní kankan kiri dé gbogbo yẹn yẹn ká pàtì tó gbogbo tó bá ti wà kí ọlọ́run ọlọ́run gbogbo ààyè gbogbo ibikíbi tí ẹ bá ti wà ọlọ́run ṣetán amma yujibu al-mudtar idha da'a ọlọ́run èmi ni mo ṣetán láti dá ẹni tí ìnira bá bá àbẹ tó bá ní bùkátà kàgbà tó bá pè mí ní ọlọ́run gbọ́dọ̀ ọlọ́run kọ́lá kò nídìí kọ́ ọmọ náà lébẹ́ nìkan pé ẹ bá bẹ́ wọn náà bẹ ọlọ́run fún rẹ̀ kẹnu rẹ sọ́nà ẹ̀ ń tọ̀nà ní gan o lè dá ju lọ́dọ̀ ọlọ́run tí wọ́n dá ju ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ẹ̀dẹ̀ mọ́nà ní bá wàhálà àti máa ń bá wọn mọ́nà ní dá ó máa dá ju wọn lọ bá lọ lè bá kàkan àfọ́ọ̀mù tí mo lọ lè bá kàkan àfọ́ọ̀ sí náà mo lọ lè bá kàkan àfọ́ọ̀ jìbìtì àbákan àfẹ́ ẹlẹ́bọ àbákan àfọ́ọ̀ kúkúrú tòwó òṣìṣẹ́ wọ́n tún máa lọ lè bá wọn wọ́n tún má ẹnìkan nígbà kàkan kókó ńlẹ̀ òun gbàdé kókó báyìí ẹ̀rọ pé ń ta tìǹkùnú lẹ́yìn ọtí àwọn abá ìgbò bá kán nínú ilẹ̀ rẹ̀ òun kan àwọn kò sì mọ́ wá wá wọn làwọn wá gbígbàdúrà wọn lọ́rùn gbígbàdúrà ni àbí jíjó náà dúrà ó lè rí gbígbàdúrà ní ilé yìí sọdá kò ń kálukú wa kíní wa pọ̀ láwùjọ àwọn obìnrin ló sì wá pọ̀ sí jù ní ma kojú bọ́ lẹ́kì àwọn obìnrin ló pọ̀ sí jù tẹ bá rí gbogbo àwọn tó bá ń dà ń gọrọ báyìí obìnrin lẹ́bàá ń bẹ ẹ̀rọ àdàǹgbá náà ẹ jí lọ bẹ̀ àdàǹgbá náà ti di dátọ̀ àníwá ti ní sùn àdàǹgbá ni ti jákòó lọ àyíkò wọn ń pọkùnrin o ó ti di ó ti di And àdáàtò àníwá ayé ẹbọ táwọn èèyàn nípa ńlọbẹ gbígbàdúrà dé à ń lọbẹ ẹrí ìgbà kan ní kiri nígbà kan lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ Ìlọrin yìí iot òkè súnà nígbà kan wọn ti jà lóríkà bẹ́ẹ̀ tán nìkan àbí ẹ ti jà lóríkà òkè súnà tán àlùbáríkà dáńgbá ló kù nísìn ìbẹ̀nà tó rọ́ lọ ẹwà aláàrọ̀ ilé ń ti ẹ̀sìn ẹ mọ̀ wá ti ẹ̀sìn lọ náà ni àbí kí wọ́n padà sí di ẹ̀sìn wọn ò ní ìmí ò ní súnlé rẹ̀ wọ́n bá ti dà tó báyìí ti dìde jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ wọ́n àgbé báàgì lọ́dọ̀ kiri yó wọ́n lọ sí rọ kiri kí ni òun ó mú mi mú mi mú gbókùn ni ó wù náà ni owó kí ló ti wá ní nìsín òun yà lówó sí tiẹ̀ òun òun lọ lè owó ní fún un náà tó wá mú gan olè àbúkálà àwọn omi sẹ́mtẹ̀m ẹ̀ máa wò lè lọ ìmọ̀ lódodo pọ̀ mẹ́rọ́ ẹ lọ ra sẹ́mtẹ̀m àbí ẹ lọ lè ẹ lọ lè wá òkúta òkúta òkúta akọ ẹ máa fi sísàlẹ̀ omi mo fojú mi rí wọn sọ fún mi o wọn sọ fún mi o wọn sọ fún mi mo fojú rárá mi rí báyìí kẹmẹdàkù kílẹ̀ ń fi òkúta akọ ṣe níbi omi kílẹ̀ ń fi yangan ṣe níbi omi kí ló ní í ṣe pẹ̀lú ara wọn tí ìbá ti pẹ́ bọ̀ lẹ́nu ní sí mẹ́ẹ̀ torí mo sọ pé ẹbọ wọn lómi lẹ́nu ah, ah ẹbọ bó o ládàgbà ẹbọ ni wọ́n ń ṣe ń bẹ́ẹ̀ níjà tó mọ̀ lù ẹbọ ni wọ́n ń ṣe so àti kọ́ lọ́wọ́n bá kọ́ mọ́ṣá sànú fún wa ni ṣé bá aláyíra yín aláyíra yín àgbáyé jọ sọ ó lẹ́ bọ́ lẹ́ ń ṣe ń bẹ́ẹ̀ òun láti pé àbá òun sún náà ni òun kàn náà sọ àwọn afá ẹrú inú yín náà ni ìtumọ̀ yẹn sọ òun sún náà wọn sọ òun pẹ́ bọ̀ lẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ ó ti dẹ́kun ti dẹ́kun fún wọn kọ́nà kọ́mọ ṣe àṣà fún wa kó là wọn níbi àgbákò kó là wọn níbi ẹbọ Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam. Ustaz, ẹ lákòó, tí ènìyàn bá jẹ gbèsè, ṣé kí wá kú kó o rí san? tí àwọn èèyàn kò sì ní abá láti san tí òun náà kò sì ní dúkìá kankan tí wọn yóò mú ìsàn ìsìn náà ẹ dàpọ̀ kí ni kí kí ni nǹkan tí òkú tó kù sí àwọn ẹbí rẹ yóò ṣe. ìsákùnrin ńlá ọ̀pẹ́ ọ̀. náà bisimilá ọ̀sọ́látò ọ̀sọ́látò ọ̀sọ́látò ọ̀sọ́látò tí èèyàn bá jẹ gbèsè tó yẹ pé kò sí lágbára láti san tóbi di pé ó kú ní dájú ni kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ kí wọ́n gbìyànjú láti san kọ́lá tó bá ní dúkìá mo ṣe rò bọ́ ma kí wọ́n fi san gbèsè rẹ̀ ọ̀hún mo wá ń ṣe nígbà mi tó pé òní ní dúkìá sùúrù yẹn tọ̀ ọ̀dà kó jẹ́ pé ẹni tí ó jẹ ní gbèsè ọ̀hún kẹ́niyàn kọ́ yọ̀ǹda fún un ó ní wà mí nǹkan ẹ̀sọ̀rọ̀tìn wà náà dọ̀rọ̀tún ila maysaratin ń wà ń tààfù fọwọ́ kẹ́yìnrún àbí kíní kan tí máa rántí máa gbàgbé ayà rẹ̀ kọ́lọ́ ní tí ẹ bá díyàn ní gbèsè tẹ́ni yẹn tí ara bá wá ní tí ò rí san n tó dáa jù pípé bóyá gbà tó dá ń fún ní parí oṣù wa ní àyìn rí san ní máàcì yìí tọ́ ọ̀dà ìgbà wọlé wa rí san wa ni yóò di april tọ́ ọ̀dà mo gbà bẹ́ẹ̀ wọ́n á ní kọ́dà kẹ́tì ẹ̀ wá ṣàmójúkú ò gan-an òun ló dáa jù èpè tí ẹ bá rí pé ń ni tí kò lè san ṣèyí kí wọ́n sàmójúkò fún kò sí nǹkan tí ó burú ń bẹ̀ tó kí wọ́n náà fi wá ojú rẹ ọlọ́run ọba tó kú sí mọ̀ pé ní o lè san nǹkan yọ̀ǹda fún un tó tí o bá ti yọ̀ǹda náà fún tọ́ ọlọ́run náà rí i pé ipa ènìyàn kò ká ni kò rí kí òbí san ni tó kí ọlọ́run ọmọ ẹgbẹ́ ṣe lò pẹ̀lú onítọ̀ tó wà lọ́wọ́ àìlẹ́mù. Assalamualaikum warahmatullahi wabarakatuh. من فضلك يا أستاذ ما حكم الصلاة في المسجد أمامه قبو أو جنبيها نعم ọ̀rọ̀ nípa mọ́ṣáláṣí tí wọ́n sin òkú sí èyí tó wọ́n ṣe òkú yẹn nípa pé afẹ́ká òyìn máa jẹ àlùbáríkà rẹ̀ síbẹ̀ yóò ẹ̀bọ tó lágbára ni kí wọ́n lè gbé òkú sí mọ́sálásí lẹ́yìn ọba mi. ìṣòwò tó burú jù ní kọjá pé níbi wájú bí wọ́n ń ṣe tẹ́tẹ́ kọ́mọ́sálásí níbi wájú àwọn èèyàn ẹgbẹ́ tó ń kírun yóò lọ tó burú gan. tó bá ṣe pé àǹfààní kan fi lè máa wá pé àwọn ọmọ jàǹbáríkà rẹ̀ kúrò àbójú pé gbẹ̀nà gbé sí bójú gbá yúná gbé sí ẹ̀bọ náà ni ọba àwọn rárá. àwọn tí sáré bá wà ní ẹ̀gbẹ́ mọ́sálásí òun ò tún lágbára tó wà ní wájú mọ́sálásí wọn lè láàtò sọ́lú ilẹ̀ ìkòwò ẹ má kírun sí sáré àlẹ́ sọ̀rọ̀ àṣálà ó kọ̀ ni ẹgbẹ́ ìjọba kírun sáré ìrìn ní ìrìn ṣe ìtàn sáré kó láyé kó nínú ìdájọ́ nínú ìdájọ́ ṣẹ̀ríà wọn pé tó bá ṣe òkú tó bá jẹ́ pé mọ́ṣáláṣí ni kọ́kọ́kọ́ wà ń bẹ̀ ká tó ṣe òkú yẹn wọ́n wú òkú yẹn kú kọ́lọ́ òkú síbò ní. àwọn tó bá ṣe o òkú ló kọ́kọ́ wà níbẹ̀ tó wá kọ́ mọ́ṣáláṣí lélẹ́rí kán wú mọ́ṣáláṣí yẹn kú bẹ́ẹ̀ òun lè yẹ ìdájọ́ ṣẹ̀rí àlórí ọ̀rọ̀ ó burú gan irú rẹ̀ lọ́sì mẹ́lẹ̀ yìí gan kọ́lá mẹ́lẹ̀ ti dín mà ọ̀láyé mẹ́lẹ̀ yìí ẹni mú kú kọ́lá ọ̀tọ̀ ní dáwọ́kọ́ gbẹ́sàárẹ̀ fẹ́ẹ̀ tẹ́lẹ̀ fún oṣù sí wọ́n ti ní ah, ẹgbẹ́ kó mẹ́wọ̀n ẹgbẹ́ nínú ẹ wá gbé síwájú mọ́sálásí rẹ̀ gan wájú ìmọ̀mù báyìí ìmọ̀mù mẹ́lẹ̀ bí ẹ̀wù bẹ́ẹ̀ náà nílé abí kan náà ọ̀tọ̀ ní pé bàbá àwọn oníkan sì mú sí aláìlọ ni wọ́n ti ya ìyàkúyà Ìlọrin wọ́n sì mọ sí rí ara wọn jẹ tí àwọn bàbá àwọn mútàkàdì nínú làwọn ń tẹ̀lé mútàkàdì nínú wò mútàkàdì nínú ẹ dákọ mútàkàdì nínú kẹtọ ti sí mọ́sálásí rí ẹ dákọ rẹ̀ ẹni tẹ́ ti ń tàlẹ́ ìyẹn rájọ yìí èrè afa èrè nìkan kọ́kọ́ sọ ó mẹ́fẹ́ kò sí mútàkàdì nínú kẹtọ ti sí mọ́sálásí ní ìjẹba wọn ìfẹ́ inú tí ẹgbẹ̀rẹ̀ lẹ́nu tó mẹ́ta yìí mọ̀ sí àfa àti mọ́sálásí inú mọ́sálásí gẹ́gẹ́ náà sí àfa àti kan sí inú mọ́sálásí gẹ́gẹ́ inú mọ́sálásí à so nínú òfin ọlọ́run aláàdé kí wọ́n wú òfin ẹ̀ fún lẹ̀ tó o bá wú kọ́mẹ́ gbogbo ẹni kí ló ń bí onírun onírun kìí tẹ̀síwá ṣe ẹ̀ka ẹ̀mí kí wọ́n mọ̀ jàǹbáríkà làwọn tó fi tó fi síbẹ̀ ìgbà ah, bí bàbá yìí níbi báyìí ní kẹsì àwọn ẹjọ́ ní ẹ ah, à wọ́n kàrà wọ́n pé òun ìdánwò nígbà ah, wọn á bẹ́ẹ̀ wọ́n nígbà wọn. Ìjọba tó bá ti rí báyìí náà tí wọ́n bá wọn tó ń bẹ̀ Wọ́n bá wọn tó ń Tó bá ń tó ń ń wé ìtàn rẹ ní o. wọ́n lọ ọ̀hán. Nítorí fi ṣe, olùkọ́ bá rí tó fi dẹ́mákétẹ̀ tó fi odidi ògiri kan sí níwájú tó fi làálà ní sàárè wọn àti mọ́ṣáláṣí tó náà ni wọ́n ti lè máa kírun bẹ́ẹ̀ ọlọ́run ọ̀rọ̀. Wọ́n lè kọ ìbéèrè yìí. Ah. Ẹ̀ṣẹ́ wọn na bídíà ah. sí ìsìlá. Wọ́n ní kí ni jẹ́ bídíà? Eh. Wọ́n gbọ́dọ̀ ẹ̀jẹ̀ ìdájọ́ ọ̀gá rẹ̀. Wọ́n ní kẹ̀ṣẹ́ wọn na bídíà sí ìsìlá. Sẹ́ńtọ́ akọ ikú ló ti àgbọ̀ ìlú ọ̀gbọ́n Hausa. <laughs> Àbí Sùnàtà tí tí ń jẹ́ mẹ́lẹ́nu wọ́n ní kàṣẹ wọn na bídẹ́ àfílẹ̀ islam ǹjẹ́ kí ni. ǹjẹ́ ǹjẹ́ bídẹ́ ẹ̀ wọ́n yẹ sọ́yọ̀. ó lè jẹ́ kí ni bídẹ́ àtọ́wà nínú islam èèyàn á gbá haúsá lè fi dá lóhùn súnà tá ẹ bá ń sọ fún pé mi ò gbá haúsá lè bá haúsá tọ. banje banje haúsá. mai tambaya ba haúsá. ilé mai tambaya ìbú ní bèrè náà níjẹ́ bẹ́ẹ̀ tọ mo bá haúsá lè díẹ̀. Now, uh, very, very, please enlighten us what a person can do that can increase or upgrade one's iman tawhid Allah will reward you abundantly. naam nǹkan tí ó lè máa mú imani lẹ́kùn àbí tawhid àwọn kọ́nà ni. kéèyàn súnmọ́ àwọn tó bá ń ṣàlàyé nípa ọ̀rọ̀ imani àti nípa ọ̀rọ̀ tawhid bí ọba láǹfààní láti lọ sí ilé kéwú wọn ti ń ṣàlàyé tánkẹ́kọ̀ọ́ súnà nílẹ̀ kí wọ́n lé kéwú lé kéwú nílẹ̀ kí wọ́n mọ̀ ya kò kí sí ni wọ́n mọ̀ ya kò kí gbàtọ́ bá lọ lé kéwú pé pápá náà á ní ọlọ́dún mú kékeré wá yóò sì sọ pé irú ọmọ tó ní ọmọ ìjó kéde òun náà mọ̀ wọ́n pé níjọ́ tó bá gbé rí èèyàn náà kò ní nílà so sínú yìí òun bó lè fẹ́ rí táwọn yìí bó lè fẹ́ rí kíní mẹ́wọ̀ so ní kéle ké wọn ní súnà ní ọ lọ náà lè rí táwọn ṣì lẹ́yìn náà ọlọ́kùnrin wa ní yáyọ̀ lẹ́dí náà àmọ̀ tó kú la wọ̀ kúnú máa sọ̀ nìkì ẹ bẹ̀rù ọlọ́run kẹsì والله أعلم نعم السلام عليكم وعليكم السلام You always tell us that there is, there division in Bija. Okay. Kindly, uh, uh, tell, kindly tell us, with the Lord, please, which one is allowed, is allowed to be doing, ah. if not, There is no division in media. Ẹni yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò mú tó. Kí o ní pé gbàtà bá sọ pé bídíà wípé ó pín wípé wo lè rẹ ṣe ń bẹ̀. Ẹni tó gbàtà bá sọ̀rọ̀ bídíà á ní gbogbo àná la gbà pé ìrọ̀lá là ní bídíà. Ó ti bá wọn pé alò ní ọ̀gá pé ó dé díẹ̀ amẹ́yìn òkè ń ṣe àwòsí fún ìdájọ́ ọlọ́wọ́ wa èyí òkè ń ṣàbòsí fún ṣẹ̀rí ọlọ́wọ́ ẹwọ ẹbọ nísìnyí ẹbọ ẹbọ lánàá ń bẹ ẹbọ kékeré ń bẹ tí wọn ní ẹ má sọ pé ẹbọ kékeré ń bẹ má lórí kékeré èyí wọn lágbọ́dọ̀ máa sínú méjèèjì kò sí ìtàgbọ́dọ̀ máa sí káfà kófù kékeré ń bẹ kófù lánàá ń bẹ tí wọn ní ẹ má sọ bẹ́ẹ̀ má ike torí pé kí ni àgbọ̀dọ̀ máa ṣiṣẹ́ kánú méjèèjì àbí kí o ní ẹ̀ṣẹ̀ ńláńlá ń bẹ ẹ̀ṣẹ̀ kékeré ń bẹ kẹ́ni ẹ̀ gbọ́dọ̀ sọ́mọ́ àbà tó kí ń ṣe àbòsí nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó tí ọ̀rọ̀ ẹ̀sìn bá ṣe rí wọ́n ní ó ṣe pé kalẹ̀ òun ti gbọ́dọ̀ sọ kí ń jẹ́ àmọ́ ẹ̀ tẹ̀wọ̀ àmọ́ kí wọ́n á wò pé àwọn èèyàn máa ti dídí ayé yìí ẹ̀mọ́ òde ká pé sọ pé kankéré má gbogbo ẹ̀yán yán ká sọ kan náà ó lẹ́ẹ̀dì lọ́nà ó lẹ́bi lọ́dọ̀ ọlọ́run torí wa á ń tọ́ ẹ ọlọ́run bá ní tí mo kọ̀ tí mo ṣe léwọ̀ ó ní inna Allah harrama alaykum ẹ̀ ní inna Allah harrama alaykum al-fawahisha ma dhahara minha wa ma batan ó ní wa an tushriku billahi ma lam yunzil bihi sultanan wa an taqulu ala Allahi ma la ta'lamun tó ní ó padà dé qawlu ala Allah yẹn ń sọ tí ò ní mọ̀ nípa rẹ̀ fún àwọn èèyàn náà ó ní kọ́ òfin ọlọ́run lójú tó irú ẹ̀ ní padà ṣẹlẹ̀ sí yàn bíbí à pé ni ò túmọ̀ sí pé wọ́n ẹ̀ kọ́lẹ́jì àwọn èèyàn pé ẹ máa ṣe dédé àná tó kò rí bẹ̀ rárá tí gbogbo àwọn afáàtọ̀ pé bíbí àkàn ẹ̀ lé lẹ́ni tí ń ṣe dédé àná rà lẹ́ni tí ń ṣe dédé àná rà tòtẹ̀bà kó láyé kó bí bí bá mi bí ìmúlẹ̀ ìsọ pé bíbí à pé yìí gẹ́gẹ́ gbogbo àwọn fásitì rẹ̀ pé bídíà pé èyí wọ̀ á nù pé ah, bídíà náà ń ṣe èyí o kí wọ́n á ní kí ló dé kí wọ́n á ní ẹnì pàtó ti ní bídíà pẹ̀ yìí náà ló wá ń ṣe ọ̀bà. so èyí ò kì í ṣe ìlànà alùsùnà tó wà jàmá alùsùnà ó gbé ohun síbi tí ọlọ́wọ́n bá gbé sí ni ọ̀dẹ̀ ẹni tó sọ pé ẹni tó sọ pé bídíà òpó yìí ṣé wọ́n gan ní sọ pé káwọn ní gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ lára bídíà lára bídíà ló léwu bídíà ló léwu bídíà ló léwu tí mo nínú ọmọdé báwọn yàn pé ẹ̀ṣẹ̀ níyẹn náà ẹ sì máa gbọ́ lẹ́nu ọmọ rẹ̀ náà ṣé ẹ̀ṣẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì de pé kí yàn bá ń bá ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńgbà míì ìyóò ṣe de pé ó sì díyàn ní ọkàn tó wà ní tí ò ní ìmọ̀lẹ̀ kankan náà níyàn máa ẹ̀ṣẹ̀ ní bá nígbà míì èèyàn parọ́ parọ́ parọ́ wọ́n sì kó kọ̀ọ̀rẹ́ lẹ́sẹ̀ yẹn lọ kọ́ wá ní ẹgbẹ́ eh, ẹ̀yẹ eh, eh, náà kò mí nìkan ọmọ sọ pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ pé lẹ́nu pé ẹ̀ṣẹ̀ náà kúkúrú ní ẹ̀ṣẹ̀ torí káàdùn bàjẹ́ sápò níbi níbi ẹ̀ṣẹ̀ kókó lọ rí bẹ́ẹ̀ wọ òun ojú kan fi ń wọ ọ̀rọ̀ sì ń fi ìfẹ́ nìkan tó ní òfin wọ ọ̀rọ̀ òtí àwọn tí ń wọ́dọ̀ ní rẹ̀kẹ́tẹ́ kọ́ wọ́n tó kù tó lẹ̀ káàkiri bá dé ló lé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ níyẹn àbí kọ́ máa ṣe dùnà kí wọ́n lè ṣe nìyẹn náà ìdúró tó sọ pé yóò bẹ́ẹ̀ wọ́n máa sọ bẹ́ẹ̀ lọ pé ẹ̀ṣẹ̀ ni pé kò ń kúkúrú fún wọn. irú tí wọn gẹ́lẹ́ tó fẹ́ máa tó wọn wọ nǹkan ní ìgan ó fẹ́ máa di ìsìláàlì lẹ́kọ̀ọ́ yẹn sọ pé ẹ̀tọ́ ni kìíní yìí gbà tó ṣe nǹkan tó àwọn kẹ̀kẹ́ lórí kìíní ni lẹ́yìn ìsìláàlì nù tẹ́lá ńlágbájá ó sì lù ọ́ ní ìgan ẹ̀ẹ́sẹ̀ ní wọn náà kó sànù fún wa wọn náà wà áyà náà. Assalamu alaikum. Wa alaikum assalam. Ǹjẹ́ a lè yẹn fílà tí ìmọ̀ bá ń ṣe kútùbà jùmọ̀ lọ́wọ́? Bẹ́ẹ̀ ni yẹn lè Kọ́lá ní sọ̀rọ̀ lọ́sọ̀lá ń jẹ́ tí ń ṣe kútùbà lọ́wọ́ sí ẹ̀rí kan dé àlẹ́yìn ẹ̀ka ní ibi tó ṣe kí ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní tóbi ìdòkó ó sọ wọn ti kí àlẹ́yìn ẹ̀kọ́ ìdòkó kí àlẹ́yìn ẹ̀sẹ̀ kó tó wà lọ́wọ́ tí wọ́n bọ̀ wọ́n rẹ̀ náà. Bye-bye. Does Islam support modern family planning like the use of contraceptive and others? Ẹ nípa family planning, Islam ó fi àyè gba àdúgbò ní òde òní náà lópin ìgbà tí ìbá ṣe pé bóyá nǹkan ó ti dé sínú àpò ilé ọmọ kí o tó wá fún ọ̀ṣẹ̀ jáde bí ó kún àti ìkàlẹ̀ náà wà lóògùn nínú ọba mi wọ́n sá pé ìkàkẹ́ tí wọ́n ṣe bí òfin dé ilé ọmọ ni tí wọ́n kà sí ọ̀bùrú mẹ́ Allahu a'lam. Assalamu alaikum tó lọ́wọ́ káàtó. Wa alaikum assalam. Ẹ dákun kí ni sẹ́rí àṣẹ nípa girlfriend and boyfriend àbí pé báwo ni àti pé báwo ni ṣẹ̀yà sọ̀tọ̀ wípé kí á dẹ ẹnu ìfẹ́kọ̀ obìnrin tó sì. na boyfriend girlfriend àlè ń jẹ́ báwọn ẹgbẹ́ ọ̀pọ̀ ń ṣetán láti lọ́kọ sókè yẹn wà láàyè ọ̀rọ̀ tó lágbára ni o lágbára gbadugba ọmọ pésìlẹ pésìlẹ pésìlẹ pésìlẹ báyìí láwọn obìnrin ọ̀hún ó sì máa ní ọkọ òun ìyàwó òun ní ìta wà láì pé ti kọ́kọ́ eré o tí wọ́n máa ṣe bàjẹ́ pẹ̀lú ara wọn dáadáa ọmọ tí òjò ọdún méjìlá tó máa ń kara wọn mọ́nu ilé tó máa ń nínú ilé inú ilé ara wọn kankan wọn mú ẹ dákun sẹ́ẹ̀dì kọ́ àwọn ìṣọ̀rọ̀ àwọn adáwọn kìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ilé o àwọn ọmọ yẹn wọ́n ti sìnà gan tó wọ́n ti bá yí ara wọn jẹ́ kalẹ̀ kó tó di pé wọ́n délé ọkọ láwọn kéèké súnà láti kọ́ fún kọ̀ọ̀kan kó mú tó wọn rẹ̀ àtọkùnrin àtọbìnrin àmọ́ tí wọ́n bá ti pé ọgbọ́n lọ súnà kò súnà ni wọ́n yà kúyà ni wọ́n yà kúyà súnà ní gbogbo àwọn kẹ́tí máa ń kó tẹ́tọ̀ ọmọ kó níbi aburú wàláì súnà nẹ́bì yẹn òun lọ́wọ́ àtàgbákò ti ń rí yìí tọ́wọ́n bá bẹ̀rẹ̀ kóun lò ìdáàbòrò ìsìn kó sàgbákò nínú àmọ́ kọ́ máa rìn òun káàkiri ẹ̀hẹ́n òun lọ́rùn lọ́tẹ́ lọ́rùn so torí pé kí ni iṣẹ́ rí ẹ̀bọ̀dá tẹ bá rí sí na ọmọ rẹ̀ sí na àbúrò rẹ̀ kí n fẹ́kọ́ ló jáàbù fẹ́kọ́ ló jáàbù tẹ bá wò dáadáa òun gan ń zìnà ni torí ọmọ ẹ̀bọ̀dá tó bá jó ń zìnà bọ̀dá tẹ bá jó ń zìnà yóò mọ gbogbo ọ̀nà òun ó fi protect àbúrò òun tí òfin ní ti zìnà ni àmì tó wọn náà ń ṣe zìnà ní tí ó mọ ogun náà ní kábùrò náà mọ ẹ̀ta burú káàkiri sòrò eléyìí tó bá yẹn ló jẹ ni kí ọmọ rẹ ọmọ tí ń lọ ìjáàbù kẹ wá gbógun tì í ẹsẹ táwọn tí ń ṣe ìdùnnà kiri tí wọn tòkòtò kí ẹ ní gbógun tì wọn kẹ kó tì wọn kò ní ṣe yé wọn. sọ ní pé níbi ń bá fún ẹ fún gẹrẹwẹ gẹrẹfẹrẹ bọlú bẹ àìlẹsìn àìnísúnà náà ní fà ẹ ní rọmọ kan tí ń ṣe tó ń ṣe súnà lọkùnrin kó bá bá wọn lépa bọlú bẹ káàkiri àbí gẹrẹfẹrẹ káàkiri ẹ lérí ìdí ẹni lójú ìfìrọ̀ kò ní ráyè rẹ̀ kò ní sílẹ̀ ní ẹ̀ ìgbà tí ó bá ṣe ìyàwó tẹ yóò mọ ṣe fẹ́ pé òun fẹ́ fẹ́ ìyàwó tòun ni ìyàwó yóò wá kí yóò mọ ní ojú ọ̀fẹ́ so ntí ní jẹ́ kúnyẹ̀ ṣe máa fẹ́ yàn òun ni kí ọ̀nà méjì ní ìṣẹ̀lẹ̀ alákalẹ̀ kí ni kí ọ̀nà lè bábà bọ́ ọmọ yẹn gangan kí ọmọ yín mo fẹ́ fẹ́ bí ọ̀rọ̀ bàbá tiẹ̀ náà lọ bá wọn ni ọmọ a ah, ah, ṣẹ́bi sọ fún wa èyí ti sọ fún wa a ah, ẹ bá yẹn sọ fún bàbá yẹn lè fọmọ ìpínlẹ̀ agbájá ọbẹ̀ fi ọ̀ sọ́ọ̀mọ́ sọ́ọ̀mọ́ tó lágbájá lágbájá lágbájá ni tó lágbájá fẹ́ fi àṣetò burú lẹ̀ ọ̀nà kanu àbí kò sí wọ́n náà pẹ́lẹ́ tó bóyá ọ̀rọ̀ yẹn ti ni kó jẹ́bi tí ó jẹ́ ó gbóbi àwọn fẹ́ rí ọ̀rọ̀ ìrẹ́pọ̀ sọ tó bá tẹ lọ́rùn tó tẹ lọ́rùn àmọ́ kìí ti kọ́ fẹ́ yá lọ́fẹ́ ti boyfriend girlfriend kìí kọ́ fẹ́ ti boyfriend girlfriend o ti ṣe tán ni tó pé bá ti ní ọ̀dà ń sọ fún mama ń sọ fún àwọn bàbá mi lé ń sọ fún ẹ̀mí náà sọ fún àwọn bàbá mi kí wọ́n tọrọ rẹ̀ tó kàlá so pẹ̀lú kí n sì ní kẹfà níjẹ́ kẹfà ni pé kò bá a kò ti lágbára láti lè bọ́ ọ àdúgbò ìjẹ́pá àwọn òbí rẹ̀ náà dúró pé á bọ̀ ọ máa bọ̀ ọ títí o bá ti sí yín máa gbà rẹ̀ ẹgbà rẹ̀ táwọn ẹbí la lẹ́nu lẹ́bí ni wọ́n gbà rẹ̀ pamọ́ lára rẹ̀ mú fara rẹ̀ mú kí ni wọ́n ń jà mú kù máa gbà wẹ̀ sùlẹ́yìn náà tó bá ń gbà ẹ̀wọ̀n jìnà sí wòkúwò jìnà sí gbọ́kúgbọ́ ẹlòmíràn wọn ní ń gbà ẹ̀kọ́ tó ràn ní àwẹ̀ ràn wọn ló ń kó bára rẹ wọn ló